nǹkan tèmi ó kàn sọ ni wípé tí mo fẹ́ sọ fún gbogbo christian àti oníṣẹ̀ṣẹ̀ ni pé ẹ jọ torí ọlọ tẹ bá lẹ́nìkan tó bú ẹ̀sìn yín ẹ dájú kọ ẹni yẹn ẹ àtàkẹ a ní sọ anything ṣe understand because nínú òfin Islam ni wípé ká má bá yín bọ́ lọ́yìn ṣe tọ́nà sáà so that ẹ̀yin náà dẹ̀ ní bọ́lọ̀ wa ni ọdún ọlọ́run sọ pé so that ibẹ̀ o èmi kàn sọ pé torí ẹ̀ ni but normally tá a bá seriously ọ̀rọ̀ yìí ti wá di ọ̀rọ̀ wípé wọ́n ti kódà kí wọ́n rò wípé ẹ̀ ń bu ọlọ́run wọn ẹ mọ̀ explain fún wọn pé ẹ̀ bu ni ẹ̀ wá ní tìtorí ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń bu. máka kọ́mẹ̀ntì oníṣẹ̀ṣe muslim àti christian lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bọ́ ìjọ torí ọlọ́run ẹ̀ mọ́ bu èbùn. Assalamu alaikum warahmatullah ẹ ti yanjú ọ̀rọ̀ wípé ànábì kò jí pátákó pa ẹ ti yanjú ọ̀rọ̀ wípé kò sùn sínú sáré kó bá obìnrin kan sùn àti àwọn nǹkan míì tó jọ bẹ́ẹ̀ ẹ ṣe but nǹkan tí mo ní sọ lórí ọ̀rọ̀ yìí ni wípé ṣé ẹ ṣàbòsí nígbà tẹ́ ń sọ̀rọ̀ yẹn ṣá ṣe understand because ṣe rí taba apply tasawuf òun nìkan ni solution sí problem gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀ kan ní believe ni now ìgbà tẹ́ ń respond sáwọn ọ̀rọ̀ yìí ẹ̀ attack onísúfì láti inú ọ̀rọ̀ yẹn wípé àwọn onísúfí o ẹ jẹ́ kí wọ́n sọ stáàdì onísúfí fún yín ṣẹ́rọ onísúfí kò ní bu oníṣẹ̀ṣe kò dẹ̀ ní bu christian láyé tẹ́ bá ráwọ̀ onísúfí tá a sọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ in tó jẹ́ á ni wípé àwọn oníṣẹ̀ṣe yẹn kò kù nípa pé wọ́n ń bu ànábì wọ́n ń bu ọlọ́run ṣẹ́rí ká ló níṣẹ̀ṣe dúndò wípé ìwọ tó bu ìṣẹ̀ṣe wa àbí ìwọ tó bu ọlọ́run wa wọ́n wá dájú kọ ìwọ yẹn nìkan wọ́n wá ń dáwọ́ bu wá láyà nídàsí èmi gẹ́gẹ́ bí nǹkan yìí ni dá sí gbogbo ní sufi yòókù ò ní dá sí torí pé ó takò àkídà sofiya ipe ká bá èèyàn bu ọlọ́run wọn a lè pè wọ́n sẹ́sìn àwọn bàbá wa tó ti lọ wọ́n ń pè yàn sẹ́sìn náà àwọn nǹkan tó dẹ̀ ń ju ṣe báyìí kò ṣẹlẹ̀ náà ṣé wọ́n máa ń bú ọlọ́run máa ń bú ànábì láyé àwọn bàbá wa wa yẹn ni sáwọn ò pè yàn sẹ́sìn ni ṣètìlọ́ sáà ṣe bẹ́yìn lẹ fẹ́ ní new method náà so problem ti yín nìyẹn so tẹ́ bá fi lè bú ọlọ́run ẹlòmíì tí wọ́n bá da yín mú báyìí tí wọ́n bu yín báyìí à ní problem pẹ̀lú ọ̀rọ̀ yẹn rárá seriously but ibi tó níṣẹ̀ṣe àtàwọn pastors yẹn ti kòkò ní wípé wọ́n wàá mú eh, ànábì wọ́n wàá sọ di nǹkan táyín wọ́n wàá mú lọ àwọn kòkò bẹ́ẹ̀ ṣe ti understand because tí oníṣẹ̀ṣe bá fi lè bu ọ̀nà àtànábì táwa bá fẹ́ sọ̀rọ̀ a ní bú nǹkan kan lára ẹ̀ a ní bú ànábì Ìsá tí Christian bá sọ̀rọ̀ ẹni òun gángan yẹn ládàáyọ kúrò lára wọn làwòsàn sí pé ah ó ṣe ń hùwà bí aláìlẹ́kọ̀ọ́ báyìí gbogbo oníkálukú sọ pé àwọn iṣẹ́ sìn ní ṣe bí wà ló yẹ kó kọ́ wa. so stand it as all fún peace ni ṣẹlẹsàn ẹ wá ń dá ọ̀rọ̀ yẹn padà sínú súfì ipe ẹn ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn náà báwo làwọn onísúfì ṣe fà á onísúfì ò sọ fún yín pé kẹ́ ló máa seriously aṣlú ọ̀rọ̀ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ń bú kínní wọ́n bú ẹ gbàgbé pé ọ̀rọ̀ kan ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ ẹ gbàgbé ní tó wà obvious jù ni wípé àwa mùsùlùmí ń try láti pè wọ́n sẹ́sìn ó dẹ̀ yíwọ́ ntẹ́ fi sí tó fi yíwọ́ yẹn ló yẹ kẹ́ yọ kó náà à tẹ́ bá mogun jà tó bá ti di ọ̀rọ̀ pọ̀rọ̀ ti di báyìí rẹ̀ rí pé kíní ti ń le ẹ̀dùnlákúndínú kún ẹ fi wọ́n lẹ̀ kán mọ́ ìṣẹ̀sìn wọn náà wọ́n dẹ̀ ń bu Islam wọ́n ń bu wọ́n ń bu Ọlọ́run wọ́n ń bu ànábì ó dẹ̀ ń tẹ́ everybody lọ́rùn adẹ̀ ń wo fídíò yẹn adẹ̀ lọ́ ń sùn adẹ̀ ń sùn adẹ̀ ń jí adẹ̀ ń wo inú wa dẹ̀ ń dùn adẹ̀ ń rí káàkiri online ọ̀rọ̀ yẹn ti wá le tayọ̀ ń taarò ní ìsìn ẹ ti rí YouTube ṣe ti rí ọ̀rọ̀ òkúta eh, tó wà ní Kaaba òkúta dúdú ṣe ti rí gbogbo ẹ̀ ṣe ti rí tí wọ́n ń dánwò fake news ipe àwọn scientists lọ wo ẹ wo fake news ẹ wo bí news yẹn ṣe dàbí ipò real fake dẹni ẹ imagine ṣó ti ń tẹ́ wa lọ́rùn báyìí ṣe rí nǹkan tẹ́mi ó kàn sọ ni wípé tí mo fẹ́ sọ fún gbogbo Christian àti oníṣẹ̀ṣẹ̀ ni pé ẹ jọ torí Ọlọ́run tẹ́ bá lẹ́nìkan tó bú ẹ̀sìn yín ẹ dájú kọ ẹni yẹn ẹ attack ẹ a ní sọ anything ṣe you understand because nínú òfin Islam ni wípé ká má bá yín bọ́ lọ́yìn ṣe you understand so that ẹ̀yin náà dẹ̀ ní bọ́ lọ́hún wa ni ọdún ọlọ́run sọ pé so that ibẹ̀ o èmi kàn sọ pé torí ẹ̀ ni but normally tá a bá seriously ọ̀rọ̀ yìí ti wá di ọ̀rọ̀ wípé wọ́n ti kódà kí wọ́n rò wípé ẹ̀ ń bu ọlọ́run wọn ẹ mọ̀ explain fún wọn pé ẹ̀ bu ni ẹ̀ wá ní tìtorí ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń bu èèyàn jẹ́ Qadiriyya Tijaniya anything nínú onísúfì kò lẹ́tọ̀ọ́ láti bú oníṣẹ̀ṣe àbí láti bú kristẹni ṣe understand bẹ́ẹ̀ yẹn àwọn bàbá bàbá wa yẹn dẹ̀ ṣe jihad wọ́n pe àwọn èèyàn sẹ́sìn àmọ́ kò yíwọ́ fún wọn ṣe wá understand ṣe wá rí ní táwọn bàbá wa lò yẹn òun làwa máa mú làwa ò mú lò èyí táwọn tìsín bá fi sí tó fi yíwọ́ yẹn àwo ò ní fi sí stand it as all wolf nìyẹn ṣe understand so tí ẹ bá rí wípé mo dá sọ̀rọ̀ oníṣẹ̀ṣe kì í ṣe torí pé mo fẹ́ àtàkì oníṣẹ̀ṣe àbí ìyẹn ó ti ṣàṣejù nípa pé ó bú ànábì ànábì dẹ̀ ṣe nǹkan táyín o ti understand bẹ́ẹ̀ tí oníṣẹ̀ṣe kan bá sì bú ànábì àbí pásítọ̀ kan ló bú ànábì tẹ́ bá notice máa rọra dá ayọ̀ báyìí lára ẹ mọ̀ pé èèyàn gbọmọ kalẹ̀ lọ́wọ́ jésù báyìí pé èèyàn fẹ́ bá wí ṣètò ọ̀sán so ẹ tó bá wá tẹ́ bá rí pé ó bú ẹ̀sìn yín tó jẹ́ mùsùlùmí èmi ń sọ fún yín wípé ẹnìyẹn ẹ lè dààmú báyìí bọ́ ìjọ torí ọlọ́run ẹ jọ ẹ free pé ẹ fẹ́ mọ tarnish méjì islam abinka nǹkan àwọn ẹlòmíì ó máa ń bà wọ́n lọ́kàn jẹ́ tí wọ́n bá rí pé ẹ ń sọ̀rọ̀ sáà mọ́ ọmọ lọ́nà tí ó yẹ bilai lazim so kò wá síbẹ̀ sí máa sọ̀rọ̀ sáà bí tí kíníyàn ò ní dìjà gbòòrò irú wa gan ó máa àtàkì pé ah bó lẹ ṣe ń ṣe báyìí yóò dìjà bó tó bá ti jẹ́ pé ẹni tó bú ẹ̀sìn yìí nìkan lẹ mú ẹ́ẹ́ so ibi tẹ́ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yẹn kábẹ̀ kí peace lè wà tó bá jẹ́ pé nìkan náà la tó bú ànábì àwa náà dẹni yẹn mú á dẹ̀ bá ẹnìyẹn wípé aláburú ni ẹ o alábòsí ni ẹ o tẹ́yìn náà bá ti wá rẹ̀ tó bú ẹ̀sìn yẹn da ẹnìyẹn mú ẹ mọ́ ti torí ẹ̀ mọ́ bú ẹ jẹ́ ọ̀rọ̀ sáà yẹn dàkú torí ọlọ́run ẹ jẹ́ kí àlàáfíà kó jọba á ti ní ìdíkà àlàáfíà jọba gan sẹ́yìn sáà so because àwọn àfa wa tí ẹ wà nídìí ọ̀rọ̀ yìí tẹ̀yìn ẹjọ́ ọ̀rọ̀ yìí mo rí ọ̀rọ̀ bíi tí wọ́n ti ń yẹjọ́ ẹ̀mí mo wọ́n mọ̀ gbé fídíò wọn akámẹ́sọ̀ pé wàhálà mi pọ̀ lórí ọ̀rọ̀ wọn so mo rí ọ̀rọ̀ bí tán ti yanjú ẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ padà sínú tasọ́wọ́ bí ìponi sufi ló bá yín dálẹ̀ so ó dẹ̀ níbi kan tẹ́ rọra mú jáde nínú ọ̀rọ̀ yẹn tí mo kàn ń wò ẹnìkan wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní táwọn ń sọ fẹ́yìn àfáà nìyẹn wípé kẹ́ mọ̀ sí kí ló mú yín kí ló mú yín kí ló lè tẹ̀ farabalẹ̀ kí ló lè tẹ̀ fẹ́ sọ islam di ẹ̀sìn ilẹ̀ lárúbáwá séèyàn lè jẹ́ yorùbá kó dẹ̀ jẹ́ mùsùlùmí ni ṣé èèyàn lè jẹ́ yorùbá kó jẹ́ mùsùlùmí ni so kí ló lè tẹ̀ ẹ̀sìn kí ló lè tẹ̀ ẹ̀rẹ́ differentiate láàrin culture àti religion problem tí àwọn ẹni yìí ní tí wọ́n fi ń sọ pé ìṣẹ̀ṣe náà nìyẹn wípé ti differentiate land culture àti religion báyìí báyìí nísìnyí tí ò gbọdọ̀ ṣẹlẹ̀ ni pé ewúro tí wọ́n máa ń gbomu nísìn tẹ́ bá fi lè rí ewúro yẹn lọ́wọ́ àfa kan bóyá ó fẹ́ gbomu nísìn ó ti di wàhálà wọ́n lè sáré mọ gbé snap ẹ̀ wípé àfa òun ja ewúro ẹ̀yin náà imagine ẹ dáhùn tó lọ ewúro tó lalẹ̀ wù síta yẹn sétorí oníṣẹ̀ṣe so àwa lè differentiate láàrin pé tiwa lílejò ẹ̀sìn líle yìí a lè differentiate ó ti wá dọ̀rọ̀ wípé Islam wá fẹ́ dàbí ẹ̀sìn ilẹ̀ Lárúbáwá ẹ ti understand so in tó ní Sufi ń pè bàbá ẹ kàn fẹ́ máa attack Sufi pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni ẹ kún mẹ́jọ sí nínú àkídà Sufi tẹ bá fẹ́ gbọ́ ipe ká gbé tíra àwọn Christian báyìí tíra Muslim báyìí ká mọ̀ ìyẹ́wò síra wọn nǹkan kan ká torí pé a fẹ́ pè wọ́n sẹ́sàn àmì kan kò sí nínú àkídà Sufi kò sí nínú wíì tasowuf kò sí nínú ìwé ìtasọ́wọ́fù wípé àwọn oníṣẹ̀ṣe o wípé a gbọ́dọ̀ mọ bú wọn a mọ ṣépè fún wọn ó yà á fẹ́ mọ bá wọn jà ó ti wá dọ̀rọ̀ jà báyìí kò sí nínú kò sí nínú ìwé ìtasọ́wọ́fù ṣe ti understand but sufi ní kinní kan sufi ò kì í ṣe nkárò anything ọ̀nà tó bá wù ọkọ ọmọ fi pè wọ́n sẹ́sìn yóò mọ̀ wọ́ràn báyìí ni sufi nìyẹn ọ̀nà tó bá wù ọkọ ọmọ fi ṣe ìṣesí yóò mọ̀ wọ́ràn báyìí ni bí ó jẹ jẹ́ wípé sufi kò ní ṣe kò ní kò ní bú christian kò ní bó ní ṣẹ̀ṣe kò tún ní bú àáfàá tóun náà tún pè wọ́n ṣẹ̀sìn lọ́nà tó bá wù ẹ̀ Sufi ò bu anybody ẹ understand but me understand the reason ni mo understand bí tí hatred yẹn ti ń wá tó pé anything tẹ́ bá fẹ́ yanjú nínú ẹ̀sìn ó ní Sufi ò bá yín dá lẹ́nà òun kò kan Sufi láti lẹ̀ ṣe bí ẹ mọ bí ọ̀rọ̀ ìjà oníṣẹ̀ṣe kankan yìí ṣe ṣẹlẹ̀ kí wá ló dé tẹ̀ ń dá ọ̀rọ̀ yẹn padà sínú ọ̀rọ̀ tasọ́ọ̀fù ẹ àwọn àfa kan tí wọ́n sọ wípé wọn lè bá wọn kan kí ló mú yín náà òun ẹ̀rẹ̀ rí gbogbo kinní yìí tó ń ṣẹlẹ̀ yìí ó ń dùn lọ́wọ́ ni òun ẹ jẹ́ kí oníṣẹ̀ṣe kan ó kú ẹ jẹ́ kí oníṣẹ̀ṣe kan kú kàn kú kódà kó jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe yòókù rẹ̀ ló pa àbẹ̀fẹ́ ẹ jẹ́ ká tí àwọn afọ́ọ̀nì lè jáde wò tá a máa wọ ṣẹ́ẹ̀tì jáde ni a máa wọ kíní báyìí súùtù báyìí jáde oníṣẹ̀ṣẹ̀ wọn bí wọn dá àwọn náà ní lè lo àwọn kíní tá a máa ń lò yẹn wọn ní lè lo jáde mọ́ alálàáfíà bò ní òsè ìjọba láwùjọ ìyẹn kò tiẹ̀ wá kàn wá máa tọ́ àti ẹ̀ wá fẹ́ rárá ìjà yìí náà ní ìjà láti ìpìlẹ̀ ọjọ́ ní sufi tẹ̀ mọ̀ ṣe ideology wa gba wípé kó jẹ́ wípé àwa la dárú nǹkan báyìí lẹ́nu àdálẹ̀ náà kò kàn wá náà seriously àdálẹ̀ sufi ò dálẹ̀ bẹ́ẹ̀ ni so ẹjọ́ torí ọlọ́run torí ọlọ́run tẹ́ ẹ̀ bá ti lè gbọ́ tẹ́ ẹ̀ bá ti lè gbọ́ pé kẹ́ ẹ mọ̀ bu ọlọ́run wọn tí wọ́n bá bú ẹ̀yìn tán bá dá yín bú à ní sọ anything but báyìí sìn báyìí tí ọ̀rọ̀ yìí ṣe wáyé ó ti di ọ̀rọ̀ wípé a ní ìdí kí àlàáfíà ò láwùjọ ah normally nǹkan pọ̀ náà orílẹ̀-èdè ti pa wá pọ̀ àwa fẹ́ jẹ́ kí ari solution sọ̀rọ̀ economy ẹjọ́ torí ọlọ́run ṣé ìjà ìsìn lákọ̀ọ́kọ́ jà ni rárá o àkọ́kọ́ gbogbo owó kọ̀ọ̀kan wà papọ̀ báyìí náà kò ní kọ́kọ́ sí christian muslim kìíní kan àkọ́kọ́ jọ kọjú síjọba pé ẹ̀jọ̀ ìlú ń lé o ẹ̀hẹ́n kò ní kọ́kọ́ kan ọ̀rọ̀ ẹ̀sìn ó lè jẹ́ pé ẹni tí ó next sí ọ lè jẹ́ pé christian so ibi tí nǹkan yẹn wà nìyẹn so akida sufi nìyẹn mo dẹ̀ mọ́mọ́ jẹ́ káwọn èèyàn máa kí dáa sọ fi pé àbá ẹni bòdìjà bẹ́ẹ̀ ni àbá ah, ẹni bòdìjà bọ́ ajá nítorí ẹ̀sìn wa o tẹ́ ẹ bá ti fi lè bu ọlọ́run tẹ́ bá nàbí ajá nítorí rẹ o tẹ́ bá lẹ́ni tó bú ẹ̀sìn yẹn nìyẹn ni kẹ́ ẹ bu padà o ẹ mọ̀ bu Islam tẹ́ bá ti bu Islam ajá so yín tó wà ń bẹ̀ nìyẹn a ní problem pẹ̀lú ẹni tí o ti wá nìkan tó o bá bú mùsùlùmí kan táwa pé mùsùlùmí yẹn náà ó anything ẹ̀hẹ́n bọ́tọ́ bá Islam ló ń a sì jà ẹ dáhùn torí ọlọ́run torí ẹ jẹ́ kí àlàáfíà kó jọba láwùjọ ah, ó ti sọ àwọn èèyàn ó ti sọ èmi gan àbí kò sọ ẹ̀yin ni.